àpẹẹrẹ míì mo yáàyàn ní ìdí páànù kan ó ní ìdí ọ̀nà emergency ó ní ìdí ìdí páànù kan ọ̀nà emergency ní ti pàjáwìrì mo wá yá mo wá ní ọgọ́tọ̀ ọba fẹ́ dá àbí òun fún ara ẹ̀ ló sọ pé ẹ̀yà mi ní ìdípaànù kan ọgọ́ tí n bá fẹ́ dá padà fún yín ìdípaànù kan àtààbọ̀ tàbí ìdípaànù kan àti ẹyọ páànù kan ni màá fi dá padà fún yín rí bànà sí àánú tí Islam ṣe ní èèwọ̀. gẹ́gẹ́ bí Islam ṣe fún wa ní ọ̀nà àbáyọ sí ríbàlẹ̀ fọ́dlì tá a fi ní kó sínú ríbàlẹ̀ fọ́dlì ni ìsìláàmù tó fún wa ní ọ̀nà àbáyọ sí ribanasiya tàfi ní kó bẹ̀. ìwọ̀nyí ni ọ̀nà àbáyọ sí ribanasiya àkọ́kọ́ tí ayánilówó àtẹ̀ntí wọn yá lówó tàbí ayáni ní nǹkan àtẹ̀ntí wọn yá ní nǹkan tí kò bá tẹnu wọn jáde wípé iye báyìí ní ń gbà ní àlékún tàbí iye báyìí ní ń bọ ọ́fíìsì tí n bá fẹ́ dá padà tọ́wọ́ á di ọgọ́ tó fẹ́ dá kínní ń padà tọ́wọ́ á fi nǹkan kan kún un kì í ṣe rìbá ìṣe dáadáa sẹ́ni tó yáni lówó ni wọ́n pè torí kò sínú àgírímẹ́ǹtì wọn. agreement ní rìbá nà sí àdúrí lórí agreement ló gbèrò eléyìí ò sí ní agreement mo yọ ten thousand naira ọjọ́ olóòdà padà ló kàn mí ọjọ́ báyìí ní ìdá padà o ó sì dé o fún mi ten thousand naira lọ́ba tún ní ẹ tún gba one thousand naira yìí mo fún yín ẹ̀tọ́ ni kí n gba one thousand naira yẹn torí pé èmi àti ẹ àjọṣe àdéhùn pé ó fún mi ní one thousand naira lé owó yẹn ẹni tó yáyàn lówó kò béèrè fún that one thousand naira lọ́gọ́ tó yá lówó ẹni tí wọ́n yá lówó kò sọ pé òun ó fi iye kankan kún owó yẹn lọ́gọ́ tí wọ́n yá lówó ká yáyàn ní nǹkan ká fẹ́ dá nǹkan yẹn padà ká fi nǹkan kan kún un ní nǹkan tí a sọ̀rọ̀ lórí rẹ̀ ní nǹkan tí a jọ ṣe àdéhùn rẹ̀ ìyẹn kì í ṣe rìbá eléyìí tí ó wáyé nípasẹ̀ àdéhùn ní rìbá. so aga sí wípé ẹ̀sìn gbà wá ní àmọ̀ràn pé àwa tá a bá yá nǹkan lọ́wọ́ èèyàn àmọ̀ràn ni o àwa tá a bá yà nǹkan lọ́wọ́ èèyàn kì í ṣe èèwọ̀ fún wa tá a bá fẹ́ dá nǹkan yẹn padà tá a bá tún fún ní nǹkan kankan sí òǹtayá ní ọwọ́ rẹ̀. sọ ti yé báwọn. ọ̀nà àbáyọ àkọ́kọ́ nù ọ̀nà àbáyọ kejì ó ni pé ohun tá a máa ń yá nǹkan fún nígbà míì ó lè jẹ́ business reason ó sì lè jẹ́ non-business reason ó lè jẹ́ nítorí okòwò ó sì lè má jẹ́ nítorí okòwò ẹni tó bá wá mọ̀ pé òun fẹ́ yáàyàn ní nǹkan ẹni sì jẹ́ kó di mímọ̀ fún wípé òun fẹ́ fi ṣe òkòwò ni òun fẹ́ fi ṣe òkòwò ni dípò tó fi sọ pé èlò lẹ́ẹ̀fún mi sí tàbí dípò tí ẹni tó yáwó tí ó fi sọ pé ìfi nǹkan báyìí kún fún ọ ní èyí tó ga sí pé èèwọ̀ nìyẹn jẹ́ onípè ń rìbá dípò yẹn Islam wa sọ pé tó o bá lè yáàyàn lówó láì retí nǹkan kankan you now go to what we refer to as partnership mudoraba you go into partnership ẹ ẹ jọ wá bọ́ sínú ṣẹ́ríkà ìfi owó dókòwò ní ń pè yùn ìfi owó dókòwò ọ̀nà àbáyọ míì nìyẹn o pé o fẹ́ yáyàn ní owó wàá wò pé adúrú owó yìí ìwọ sì fi ṣe bísínẹ́sì ọlọ́sìn ni má béèrè nǹkan kan lórí rẹ̀ ọlọ́run sì sọ pé kí ìwọ náà mọ́sàdán ń pọ́ fìǹgà báyìí kún kìí sì ṣe gbogbo èèyàn ló ní sense of appreciation kìí sì gbogbo èèyàn ló ní òye pé tí wọ́n bá yá owó ńlá tó fi lọ dókòwò tó jèrè rẹpẹtẹ wọn èyí sábà ní ọgbọ́n àtinúwá pé kó tiẹ̀ ṣe búrẹ́dì ní ọ̀rà fún tì pé mo fún èmi náà kà fún yín lélẹ́yìí ni o àwọn èèyàn díye inú rẹ̀ ẹ̀sìn náà sì lábọ̀ wọ́n lọ́rùn o ó ti yé ọ ṣùgbọ́n ọ̀dà kò jẹ́ ń tó mọ rírì òre torí tẹ́nìkan bá fi lè tẹ́nìkan bá fi lè kó owó sẹ́ẹ̀tì ẹ̀ tó kólẹ̀ fún wọ́ tó ní kò fi lọ ra mọ́rí wá àbí kó ọ̀kadà ọwọ́ adìdì òun náà san gan òun mú ó wọlé òun kawó owó tiẹ̀ wá wà lọ́wọ́ tiẹ̀ o lè wá sanwó fún o lè sanwó fún fún bí ọdún kan fún bí oṣù mẹ́fà so well ẹ̀sìn ní kò gbọ́dọ̀ sọ pé èlò ló fi kún ẹ̀sìn ṣiṣẹ́ léwọ̀ fún wọn náà kò sọ pé iye báyìí ní fi kún simply because mo fẹ́ fi ṣe business ni ẹ̀sìn mọ̀ pé mo fẹ́ fi ṣe business ni but ẹ gbọ́dọ̀ ṣe agreement pé iye báyìí lẹ́fikùn so ẹ bá wá mọ̀ pé òun ò lè yá èèyàn lówó báwọn free of charge wọ́n ní kẹjọ kẹjọ go into partnership sọwádìí so, partnership yẹn ó là ń pè ní profit and loss sharing profit and loss sharing ẹ jọ pín èrè ni ẹ sì jọ pín òfò ni. wọn ò fẹ́ kó lówó máa retí èrè nìkan torí pé bísínẹ́sì ó lè yí ìdì ó sì lè má yí ìdì. so odidi ẹ̀kọ́ kan nìyẹn lọ́tọ̀ kí n kàn brief ẹ̀ fún yín nìsín. ẹnìkan fẹ́ yáwó lọ́wọ́ rẹ̀ ó lọ fẹ́ ra mọ́ríwá ọba ní èlé yá ọ ní owó o èmi náà ní èmi náà fẹ́ máa jẹ́ kówó mi kó máa gbèrú sí ni jágọ̀ sí partnership èmi ó kówó mọ́ríwá lẹ̀ ìwọ ọmọ fi ṣiṣẹ́ ọba ti ń ṣíwọ́ lálẹ́ a máa sá owó tó owó tó bá pa àpapọ̀ owó tó bá wọlé a máa sá sọ́nà mẹ́ta èmi tí mo lówó ń kó dà kan ìwọ tó o fowó ṣiṣẹ́ ó kó dà kan ọkọ̀ yìí gẹ́gẹ́ fún ara rẹ̀ mọ́ríwá yìí gẹ́gẹ́ fún ara rẹ̀ a máa fi ìdá kan pamọ́ fún un torí pé a gbọ́dọ̀ dá owó yẹn padà tó ti yé owó mọ́ríwá yẹn a gbọ́dọ̀ jẹnẹrétì ẹ̀ padà. so tọ́ba ti wá ṣiṣẹ́ tọ́ba pa bọ́yọ̀ pa nine thousand three thousand fún olówó three thousand fún mọ́ríwá three thousand fẹ̀yìntì ń gba mọ́ríwá. tọ́ba àdọ́jọ́ kan tí àwọn fi àìhò bá mú un about road safety nọ́mbà gba nine thousand lọ́wọ́ rẹ̀ kí wọ́n tó tu ú lẹ̀ nine thousand yẹn olówó ọ̀sán three thousand bẹ́ẹ̀ ìwọ tó ń gbà ọ̀sán three thousand owó mọ́rìbátà tí fi pamọ́ ẹ̀ẹ́jọ three thousand tiẹ̀ náà ń bẹ̀ lẹ́fi sanwó fún fíà ihò tó mú yín. tọ́ba wá di pé ẹ̀wà alùmọ́ríwá yẹn wá gbó yóò ti pa owó owó tiẹ̀ náà lẹ̀ so owó mọ́ríwá ọjọ́ kìíní àná tó kó lẹ̀ yóò fà yọ ntọ́ba wá gẹ́ scrap tó sẹ́kù ká sọ pé owó yẹn tó pa kò tí ì kà mọ́ríwá kò tí ì kàwó tí tí ó kó lẹ̀ tẹ̀síra mọ́ríwá. ẹ wà á ta mọ́ríwá tó ṣẹ́kù ibi tẹ́ ẹ lòdehùn ẹ tà bóyá èlò wọn ta mọ́ríwá nìyí ẹ one million ok bóyá ó kó wọ́ one million lẹ̀ nígbà ẹ sí gbogbo owó tó wọlé fún mọ́ríwá ó jẹ́ seven hundred ó three hundred ẹ wà á ta mọ́ríwá ńgbà ẹ ta mọ́ríwá ẹ wá tà sí four hundred ẹ kọ́kọ́ lọ three hundred kún seven hundred one million pẹ́nu owó olówó ti padà nu ọwọ́ á ku hundred lẹ̀ ẹ̀yin méjèèjì ẹ wà pín ní fifty fifty ètò tí sam gbé kalẹ̀ nu so that ẹni tó lówó ebi ò ní máa pa kí ìwọ tí wọ́n yá lówó kọ́ wa máa yọkùn káàkiri àdúgbò so nígbà míì sì ń bẹ tẹ́ ẹ̀ ní máa sa owó sí mẹ́ta tẹ́ ẹ mọ̀ sa sí méjì ìgbà míì bẹ tẹ́ ẹ̀ ní sa owó sí mẹ́ta tẹ́ pé méjì ni ẹ mọ̀ sa sí irú bísínẹ́sì tí wọ́n ti máa ń sáwó méjì bẹ́ẹ̀ òní bísínẹ́sì tó ga sí wípé ẹ̀ ń ra ọjà. ọjà tẹ́ ń rà yìí tẹ́ ń fowó rà ẹni tí ń fowó ṣe bísínẹ́sì yóò kọ́ sáfìsì ẹ̀ yóò kọ́ sáfìsì ẹ̀ ń bò bá sáfìsì ẹ̀ òun náà ni ó tún tà á iṣẹ́ ẹ̀dí méjì servicing and sales ìwọ tó lówó owó tẹ lọ́kàn kó lẹ̀ so in that situation ẹ máa sáwó sí méjì olówó mọ̀ gbà kan ṣe hàn pé ẹ ra nǹkan kankan tẹ́ ẹ̀ ń fi ń ṣiṣẹ́ bẹ̀sìnra lẹ̀ ń tà so olówó mọ̀ gbà kan yóò máa fi nínú owó ẹ̀ pamọ́ ń bẹ̀ òun náà máa ná díẹ̀ ń bẹ̀ ẹni tó ń tajà tí ń rajà òun náà máa mú abala kan so tẹ́ bá sì lùsì tọ́ba dá sí pé agreement yìí ni pé fifty fifty percent lẹ́ ń pín èrè tí òfò bá dé ẹ pín ní fifty fifty náà ni percentage tẹ bá fi pín profit náà lẹ fi pín loss tó bá wáyé so ẹ̀yin tẹ́ bá ti ka ìwé mi tí mo kọ tí mo pè ní ẹ̀sìn ìgbàlà mo ya tébù yẹn síbẹ̀ ìpín nìdá iye tó o dá iye èrè ẹ̀ pàṣẹ́ntéèjì pàṣẹ́ntéèjì owó tó o dá sí pátánásìpù Ni iye èrè tó mọ retí tó fò bá dé náà òun náà ní iye òfo ká sọ pé mi àti ẹ̀dá bísínẹ́sì pọ̀ ní ìsìn àgbẹ̀ yára wa lówó àyà bísínẹ́sì lówó èmi yá bísínẹ́sì lówó ìwọ náà yá bísínẹ́sì lówó a gbé owó sórí hundred percent àwa rí i pé ìpín tèmi jẹ́ thirty percent nínú owó total business wa capital wa ìpín tiẹ̀ jẹ́ seventy percent tẹ́rẹ̀ bá ti wọlé èmi ò mọ̀ gbèrè thirty percent ìwọ mọ̀ bèrè seventy percent tófò bá wọlé èmi ó gba òfo thirty percent ìwọ ó gba òfo seventy percent ẹnì kò ní mú jẹ nìkan kan lọ ní èrè àti ní àdánù so tó bá tún wá lọ kàwé mi tí mo pè ní ẹ̀sìn ìgbàlà ó rí ẹ̀kúnrẹ́rẹ́ níbẹ̀ inshallah so ó di ọ̀nà mélòó báwọn ọ̀nà méjì àbáyọ méjì nu ọ̀nà àkọ́kọ́ ni wípé ẹ̀ ní sàdéhùn tó bá wá fi nǹkan kan kún un halali ni ọ̀nà kejì ni pé ẹ going to partnership ó tún kù ọ̀nà kẹta ọ̀nà kẹta ni pé mo wò pé eh, mi ò ní táìmù fún kájọ máa pín owó lójoojúmọ́ mi ò ní táìmù fún yẹn kí lo fẹ́ rà ọlọ́run fẹ́ ra mọ́ríwá èlò wọn ta mọ́ríwá wọ́n ní one million ni wọ́n ń tà ní mákẹ́ẹ̀tì ọ̀dà o sì ní one million lọ́wọ́ ọ̀dà èmi ó ta mọ́rí wá fún ọ lọ́dọ̀ ara tèmi ní one point four ọlọ́ máa sanwó ọ máa sanwó sàkáǹtì so o lè rà lọ́wọ́ mi ní one point four ọ̀nà àbáyọ kẹta mo ń sọ yẹn o nígbà tó fẹ́ kan lówó lọ́wọ́ kò ní kò sí problem ẹ tà fún mi one point four fúnra ara mi ń wà lọ sọ́jà ń lọ ra mọ́ríwá yẹn ló kọ́ mi kì í ṣe lóòpẹ́ tí mo fẹ́ tà fún o ní orúkọ mi mo fẹ́ di sẹ́là ń lọ sí market màá lọ ra mọ́ríwá yẹn which is one million naira èmi ò rà lóko mi màá gbé kúò ní ìsọ ibi tí mo ti rà màá gbé wá sílé mi ó ti di dúkìá mi nù mo láǹfààní àti ta dúkìá tí n bá fẹ́ tà ní iye tí ó bá wù mí tó sì tẹ́wọ́ tó fẹ́ rà lọ́rùn so ìwọ wá dé ọlọ́fẹ́ rà láwìn mo lé ní one point two ni mo lé ní one point three ni àlàálì ni kí n ta ní one point two àbí kí n tà ní one point three ìbá sì tà one point five tí ọba tí ọlọ́run kó wọ ẹ lọ sí mákẹ́ẹ̀tì kó lọ rà ní one point one ok ní ojú kejì yẹn tó já sí rìbá tí ń jẹ́ rìbá nà sí à ó ní pé èló ni wọ́n ta mẹ́rìíwá ó one million ní one million rèé tó bá fẹ́ dá padà is one point four ló dá padà àádá rìbá náà sì hà so clear àti bàbá òun rìbá náà sì hà nìyẹn ó yá lówó ń bẹ̀ yẹn ni ó tajà fún kò sí òfin tó de òǹtajà láti ta ọjà rẹ̀ ní iye tó bá lérò pé ó pé òun níta kọ́kọ́ ok but ìkejì. àwòrán kejì ìyánilówó nìyẹn tí òfin ẹ̀sìn sì sọ pé ẹni tó bá yá lówó iye tó yá ni ó wà nínú àkọọ́lẹ̀ pé ó gbà padà ọ gbọ́dọ̀ fi nǹkan kan so ẹ̀yin tí ẹ̀ ń ṣe cooperative kẹ́ ẹ̀ dání yẹn mú dáadáa tí ẹ̀ ń bá ọmọ ẹgbẹ́ ra mọ́ríwá ẹ̀ ń bá wọn ra ọ̀kadà ẹ̀ ń bá wọn ra igbá ẹ̀ ń bá wọn ra ìwo àwo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ọ̀nà tẹ́ ẹ lè gbà rà á tí ò ní já sí pé ẹ kó sínú ríbànà sí à òun náà ni pé ẹgbẹ́ fúnra rẹ̀ ni ó dúkìá yẹn lóko ara rẹ̀. kìí ṣe lóko ọmọ ẹgbẹ́ tó nídìí mọ́ríwá kìí ṣe lóko ọmọ ẹgbẹ́ tó nídìí ọ̀kadà ẹgbẹ́ fúnra ara rẹ̀ ní ọ̀rọ̀ akínní yẹn lóko ara rẹ̀ ẹgbẹ́ ó sì gbé wá sílé ẹgbẹ́ ẹgbẹ́ ó wá ta ń tó rà fún ọmọ ẹgbẹ́ tó fẹ́ rà á tí ọmọ sanwó díẹ̀díẹ̀ iye tó bá wá pè ẹgbẹ́ òní ọ̀rà so ẹgbẹ́ ti gba rìsíìtì gẹ́gẹ́ bíi pé òun ra kínní lọ́jà ok ọmọ ẹgbẹ́ dé kò lè lọ ra lọ́jà fún ara rẹ̀ torí kò ní káàṣì lọ́wọ́ wọ́n ń ta one million ta ẹgbẹ́ náà fẹ́ ta tó ní one point two torí pé san díẹ̀díẹ̀ ni ọ̀fẹ́ máa san tó bá fẹ́ sanwó ní káàṣì ìwọ náà ní wá sí ilé ẹgbẹ́ ọmọ ibi tí wọ́n ti ń tà ẹ̀hẹ́n so ẹgbẹ́ ti di sẹ́là kì í ṣe lẹ́ńdà kì í ṣe ayánilówó ó ni so tí ẹgbẹ́ bá fẹ́ ra kínní fáwọn ọmọ ẹgbẹ́ tọ́wọ́ á kó ọmọ ẹgbẹ́ lẹ́yìn lọ sí ibi tí wọ́n ti ń ta mọ́rí wá tí ẹgbẹ́ aṣojú ẹgbẹ́ wa ń kówó lẹ̀ tí wọ́n ń kọ rìsíìtì ní orúkọ ọmọ ẹgbẹ́ ní inú ṣọ́ọ̀bù ọlọ́jà ẹ yá wọn lówó nìyẹn o rìbá nìyẹn o rìbá nìyẹn mo rò pé a ti gẹ́ẹ̀tì tí ń jẹ́ rìbá lìfọ́dìlì àti rìbá nàṣìhà so ní ti ìyá alájọ àdéhùn tí ọkọ ẹ ṣe fún ọ àdéhùn burúkú ni àdéhùn èèwọ̀ ni pé òun fẹ́ fowó ṣe bísínẹ́sì òun sì fi iye báyìí kún fún ọ èèwọ̀ ni àdéhùn tó ṣe yẹn àdéhùn tí ò lẹ́tọ̀ọ́ ni kò gbọ́dọ̀ múṣẹ́ owó tó yá lọ́wọ́ ẹ̀ gẹ́lẹ́ wọ́n ní kó dá padà fún ọ kó ṣíkà àdéhùn tọba wa mọ̀ pípa àtọkọ rẹ ẹ̀jọ̀ fẹ́ ṣe partnership ẹlẹ́kọ̀ọ́ lórí partnership kẹjọ ṣe partnership bí àárín yẹn bí ó ṣe jẹ́ nìyẹn aláwọ̀ fi wá ṣe kò ń gẹ́ dáadáa. so um, mo fẹ́ parí abala eléyìí màá tún padà sí life padà láti dáhùn ó ìbéèrè kan tí mo fẹ́ dáhùn àmọ́ kò jẹ mọ́ ọ̀rọ̀ rìbá mo sì fẹ́ kó dá dúró wasalaamualeykum wa rahmatulahi wa barakatuhu.